قيل Yeah.

power sí ìyẹn wà ní ìyẹn ń bọ́ káta káwọn kó lè orúkọ wọn fún yà wọ́n ti alábìyàn ìfún yà àwọn ẹni tó lè fún yà lẹ́kọ̀ọ́ la bima ahlu sunnah wal jamaah tó yá wá ní wá padà fún àwọn ahlu sunnah wal jamaah tó ti fa àwọn àti tó ní mímọ́ wọn àwọn àti ti fa àwọn àti ní mímọ́ èyí àti sọ́nà ọmọ ọlọ́wọ́ àti kọ́ nígbà wàá sọ ojúkọ́ máa ń di lọ́wọ́ ojúkọ́ máa ń di lọ́wọ́ àwọn ìgbà ní sí ìwọ̀ lẹ́kúnà ní sí ìwọ̀ lẹ́kúnà tó bá lọ lọ láti gbé àwọn orúkọ orúkọ tí ọmọ ọ̀sán bẹ̀rẹ̀ sí ni ẹ̀ pàkúté ní ìṣẹ̀kọ́ ìjẹ́lẹ̀ ọ̀rọ̀ tó lọ́wọ́ yìí à tó lágbára torí pé wọ́n á sọ wọn á ń bẹ̀rẹ̀ sí ìjìnà sọ́ọ́ ní ìyàwó ní òye fèsì rẹ̀. torí rẹ̀ ẹ̀wọ́n àwọn olóṣèlú ẹ̀hánbẹ̀ olóṣèlú lábàlú ìjọba àtẹ́lẹ̀ ẹ̀kọ́ ọ̀mà mi ni lọ́wọ́ àkùkọ ìgbẹ́ tẹ́lẹ̀ ẹ̀kọ́ ọ̀mà mi ni. ìyọ́n sabi ilmantan syarata rada aku lu yang أن من سمع يوم القيامة أرجو مقامها gan-an nínú àwọn èèyàn yín kà láti orí sẹ́ńtì nínú èèyàn yín ti bẹ́ẹ̀ náà ní ìlú kíkó náà ní ìjọba gbogbo bẹ́ẹ̀ sẹ́ńtì yóò lè bá a jẹ́ gbogbo ti tàbàtà kò bẹ́ẹ̀ ní ilá láti kọ́ bẹ́ẹ̀ wọ́n lè àkójọ náà gbogbo tó ní ìlànà ìlànà. ti orí àwọn nígbà tó wá yé nínú nígbà tó kò ní àwọn ọba tó lọ́wọ́ àti olùkàkà ńlá nì yọ̀ọ́ mọ̀ wá ikú ọgbẹ tí ọba tẹ̀lé sàánú kó sàánú rò ikú ọgbẹ tí ọba tẹ̀lé sàánú kó sàánú rò òye àti wọn sọ wọn àbá ìwà ìṣẹ̀lẹ̀ ó ti di àwọn nínú ayé ike àyàmẹ́lú ẹ̀kọ́ ẹ̀kọ́ wa kiri àti pápá nínú náà àwọn àti pápá nínú àwọn tó fẹ́ gbé ayé tó ètò bá ti sáyẹn tó lọ jà ètò bá ti sáyẹn tó jà èyí tó bá wọn ṣe tó lòdì máa wọn bá ti dáadáa ní mẹ́rin pẹ̀pẹ̀ tó padà pàṣẹ onígbìmọ̀ àti pápá nínú jẹ́ ẹ̀mẹ́tẹ́ni àti ìtẹ́ni àti ìdúró wa látọ̀dọ̀ àti ìsọ̀rọ̀ wa àti ìbàdàn sẹ́lẹ̀ látọ̀dọ̀ àbẹ̀lẹ́ ìrọ̀lẹ́ رضي الله عنه àdéhùn tí ìmọ̀ mùsùlùmí gbé jáde nípa ní ẹgbẹ́ wọ́n lé ní àti ẹbí ẹ̀jẹ̀ iná àjẹkùn lẹ́yìn àwọn ẹ̀mí àwọn ẹ̀jẹ̀ ìgbẹ́ná àti àwọn ẹ̀kọ́ lórí ẹ̀kọ́ lórí ẹ̀kọ́. Gracias. لا حول ولا قوة

Al-Imam Hussein Sam Sanzi Al-Imam Hussein Rp. 2 orang perangkan Lagi lebat kubi Penitri An'am Oh, oh An'am Pertama yang kenyam Pertama yang kenyam Orang-orang kutak sesuatu Al-Imam Hussein Kalimah Masa Tadi Mas Kudin Lama Hussein àpáta òfin torí pé bí ìwòsàn ló palẹ̀ máa ti kú ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn báyìí wípé ìṣẹ̀lẹ̀ fún fúpa ìṣẹ̀lẹ̀ fún àtàkàn. nítorí ọjà wa fún àwọn ìṣẹ̀lẹ̀ títẹ̀ ìwé wò. torí pé mùsùlùmí kí nìkan náà ti wà láàbà. tí mùsùlùmí àwọn fi mọ́ bọ̀ ọ́n láti pé pípa yóò. ìjọba ìjọba náà lórí ikú rẹ̀ náà kọ́kọ́ fẹ́ nínú pàmì yẹn. ókè wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wà ní jẹ́nà látàrí kọ́ pààyàn ẹlẹ́kùn wà ní jẹ́nà òun lọ́wọ́ àwọ̀ irú àti jẹ́nà òun lọ́wọ́ àwọ̀ tí wọ́n náà sọ fún anínú àwòrán náà wọ́n ní wọ́n ti lé láyé kẹ́kẹ́ sẹ́mi náà alẹ́ ẹ̀yẹ ìṣòro àti ẹ̀sánwó máa ń pàṣẹ lẹ́sẹ̀ yọ̀gbẹ́ ìrìnà ọ̀hún tẹ̀sán ẹ̀yẹ فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا القرآن يقول سبحانه lọ́ba yẹn tó ní wọ́n ti orí ikú ìgbà yìí kùránì wọ̀ lọ́ta ọlọ́run la kọ́ ọmọ ìsirẹ́lì tẹ́lẹ̀ náà wípé kó o kú ẹ ìkẹ́ni tó bá ti kú pa ẹ̀mí kan láì ẹgbẹ́ mi yìí náà òun náà ti pẹ́ nìkan nípa àbò tó fi tẹ̀lé ikú ẹnìkẹ́ni tó bá ti jọ òbílẹ̀ jẹ́ lórí ilẹ̀ lọ́kẹ́ balẹ̀ jẹ́ lẹ́gbàá tó lọ́ ti kú lẹ́ẹ̀dẹ́ ọlọ́run ní ìdájọ́ rẹ̀ lọ́dọọdún òun dàbí ìtẹ́sọ́pà gbogbo yẹn lápapọ̀ kó wá ní sáwọn oṣù tó kọ́ máa pa yẹn kó ní sáwọn oṣù tó kọ́ pa yẹn kó tó máa wá pa oṣù nínú wọn kíláàsì wàlà àkọọ́lẹ̀ wàlà àkọọ́lẹ̀ tẹ̀lé ìlànà ìdá torí ní ilé ìgbà yìí ìtọ́ ìṣẹ̀lẹ̀ ìgbà yìí ọ̀tàdé ni máa ń ṣẹlẹ̀ nítorí pé ìṣòro bá ti tẹ̀ ní ìdí ẹni tó wọ́n ti fi lórí ìkàtà yàtọ̀ bí ẹ. ẹni tó yà kó mójútó náà kó máa ti mójútó náà gbogbo nǹkan máa dàbò gbogbo nǹkan máa àwọn ẹni tó ń sọ yìí wá lórí èdè yìí ní ní ní ìsìn ní tó jáde lọ́dọ̀ sí wọn kó làwọn sì ti wọlé ìpàdé. ẹ bá para yín kúná wọn bá para yín tó bá kú àwọn ọmọ ẹni tó bá lé lórí ìtọ́ràn mi àwọn olùmọ̀ ti sọ pé lè sa ẹ̀rọ àbùdá ọkùnrin lè sa ẹ̀rọ bàbá. ní ti àná rẹ̀ sọ pẹ̀lú pọ̀lítíṣà bá a ti tó ń kú wa ọ̀ orílẹ̀-èdè wa ti pé àtúntò ọ̀dọ́ ẹ̀ka tó wà wọ́n máa ń tẹ́tí wọn kù dáadáa àwọn olùdílé. Nígbà tí ẹni ẹ̀kúra nítorí ẹ̀gbà kò ìgbẹ́ pòròtẹ́tì ẹ̀mí àti ìdúkìá ọ̀rọ̀ Nàìjíríà. Ẹni tó jẹ́ mùsùlùmí ó bá kúrò àti kúrò àjọ náà. Ẹni tó jẹ́ ẹlẹ́sìn mi ìbọn náà kúrò ìbọn náà kúrò àjọ náà gbogbo àti ìtẹ̀sẹ̀ kọ ẹ̀rọ tó ló tẹ̀kù. Ló tẹ̀kù nítorí gbogbo àti ìtẹ̀sẹ̀ tó kúrò àyẹ tó wà á mú èyí ò ti ní fíra rẹ̀ sí pé kọ́mọ̀ sí. torí ṣe léyìn bẹ́ẹ̀ ti kánò láàrin làwọn lò nígbà tó tún ti tọ́kẹ̀jì nígbà tó ti tọ́kẹ̀jì bí láti tó wọ́n ṣàìmá bẹ́ẹ̀ la púpọ̀ fáwọn akẹ́kọ̀ọ́ àmì ìbáyìí wọ́n tún fi ogun ó ti dáwà tó ní ó lè ti sàkùnà. wọ́n kọ ìpín yẹn tí ń tí ń kó kú léyìn lágbára kiri wọ́n náà fẹ́ gbàdámà tó kápítà gbé àhà àti ìṣòro àwọn ẹ̀. irú pọ́ńtìlù la bàbá yìí. ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n ń ta àwọn gbogbo àwọn àmúláyà táwọn ìjára àbúlá náà fẹ́ẹ́ gíga àtọ̀fẹ́ àti mákàkà kùlà làwọn ẹ̀. àwọn tẹ́lẹ̀ àwọn níwájú ìṣòro fún ọkọ̀ àwọn èyí tó bá ti pa á fún wọn tí wọ́n lé wọn kúrò ní wọ́n máa fa àwọn sọ́jà lọ́wọ́ àwọn sọ́jà wa ló àwọn bá ti àkàlẹ̀ nàìjíríà ti gbàgbé ìbàdàn. sí nàìjíríà dáadáa mọ̀ náà ni àbẹ́tò lọ́wọ́ torí ẹ̀ ọ̀kan nínú àwọn nàìjíríà ni wọ́n sọ pé nígbà wọn mọ̀ ìdájú onídùúró pọ́ńtà sọ́tò gbogbo àwọn ọmọ ìgbà wọn ṣáà wọ́n dà wọ́n dà wọ́n pa wọn àwọn tó ń ṣe pé sí wọn lára sílè yẹn ṣàjẹ́ ọmọ ṣáà nínú ọ̀pọ̀lọpọ̀ wọn. ọkùnrin yẹn wọn ti rí pé kí wọn pín láti àwọn ọmọ yìí ìmọ̀ kòkòrò pẹ́pẹ́ ni wọ́n lò ìmọ̀ sàkàfùlà lẹ́yìn pé lọ́wọ́ kódà nígbà táwọn bọ́dà wọn bá sá lọ́wọ́ ẹ̀ka tó orílẹ̀-èdè tàwọn àwọn òyìnbó wà lórílẹ̀-èdè tàwọn ọmọ orílẹ̀-èdè mi wá wọ orílẹ̀-èdè wa wá wọ́n máa tún ọ̀run kan wọ́n bá wọn káwọn má lè jáde. ọ̀la ọ̀gbìn ọ̀la ọ̀gbìn ọ̀la ìlà méjì ọ̀nà tó tẹ̀lé lóko ọ̀nà tó tẹ̀lé dama àlẹ́ tiwa àbí kápọ̀lá yìí. a ní pásítì mi ká wà bẹ̀rẹ̀ a mọ òkè kan kó lọ́fẹ́ lọ́lá yẹ ká wọ́n fẹ́ wọ́n bọ̀ tó ń tara rẹ̀ jẹ iyì rẹ̀ lọ ní kó bá tó a lọ sí àbúrò kó ọmọ não bẹ̀rẹ̀ lọ́wọ́ kó ti fẹ́ bá yà tó bá não lẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà ní àtàkà polisi àti polisi ọmọ não wá fún àwọn ẹ̀sà ìfúdà àti ìfẹ́ padà ìfẹ́ wá. orílẹ̀-èdè pa àkọ́nà náà wọ́n lọ́kọ́ bàjẹ́ agbọ́dọ̀ kọ̀ láti wá àwọn ọkọ̀ ládùá kálukú kọ̀ ládùá báwo ẹni lé ní kọ́nà máa yàn lórí wa because tí olórí wà ní ìlú bá ní olórí tó dára ní tó bá ti sèyà nínú ìlú kò yọ ọ̀nà kọlọ̀ sí ní tó bá ti sèyà lábàkàlẹ̀ kò yọ ọ̀nà kọlọ̀ sí ní tó bá ti sèyà nínú kò yọ ọ̀nà kọlọ̀ sí nítorí pé kí ni nàìjíríà yọ ọ̀nà ìlú kò ní. òsì máma tẹ náà wípé kó lílé ìdìbò ti ti tọ́ka ẹ̀kọ́ yá torí pé àmì kó lè kó pé lọ́tọ́ bá ti lè lọ yá ìyá rẹ̀ ó ti ọ̀la gbàgbà ó lè ráńpà ní rẹ̀ lágbà mí o wọ́n yà lọ́ ti ọ̀la gbàgbà torí ẹ̀ àgbọ̀dọ̀ pọ̀ lágbà àgbọ̀ abẹ́lẹ́wọ̀n bá wa báwọn ọmọ ìyá wa mùsùlùmí bí wọ́n ṣe kópa lójoojúmọ́ yìí wọ́n lọ́wọ́ bọ́dá gbàgbọ́ wọ́n bá kó ṣe ọ̀nà tí wọ́n gbà ní sábà tí ó ti fi rẹ̀ lórí àwọn ẹ̀sẹ̀ wọn jù wọn. ọlọ́run ọba tó ṣe ìbùpadà sí wọn ní àlùjẹ́nà. gbogbo ògbà táwọn náà máa ń tẹ láyé ọ̀nà máa bẹ̀ lórí Islam. gbogbo ògbà tó lọ́wọ́ bọ́ bá pẹ̀lú wa ọlọ́run bá gbọ́ pẹ̀lú wa lórí ìdè máa. ọlọ́run ọba wa wọ́n ti kí àpò orílẹ̀-èdè wa ó túbọ̀ tó pàdé. ọlọ́run ọba kó fún àwọn agbófinró wa kó fún wa ní agbára ọkàn agbára ìmáyì tí wọ́n fi lè dojú kọ àwọn ọmọ olórí gún ẹ̀ ọlọ́run tó sì máa fún ẹ níṣẹ́ ọlọ́run máa kó máa ta orílẹ̀-èdè wa ọlọ́run máa kó orílẹ̀-èdè wa jẹ́ gbogbo ẹni tí ó dé kù pẹ̀lú ó ti dáadáa orílẹ̀-èdè ó ti lọ síwájú ìsọ̀kan orílẹ̀-èdè ó ti lágbára sí ní ọlọ́run tó ti wọlé rẹ̀ gbogbo ẹni tó tún bá sílẹ̀ ó tún máa bàjẹ́ sí ó tún máa fi gbogbo sí ọlọ́run máa ń lò sílẹ̀ láìláì ọlọ́run máa ń lò lágbàá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 ربنا ربنا إبراهيم وعلى آل إبراهيم